في الجنة هذا أقصى ما أتمنى أن تدخلني ربي الجنة هذا أقصى ما أتمنى وذهب للدرجات العليا يا إيه، إيه، إيه، رب يا في سجل جنبه يا رب أيوة. وإذا مت إلهي اجعل لي في قبري نورا واغفر لي الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنام نبينا محمد وعلى آله وصحبه والتابعين له إحسان إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أكرا وقاب وسعيد الحياة سعيدة إسميري آه كان ليس sbs ninety six dot nine lẹ́sẹ̀tì ọlọ́jẹ́ nílùú lọ níbí látago méjìlá sí méjìlá àbọ̀ pẹ̀lú mi nílé agodo sheikh wa abdulrafi aminullah ìbá sálámà sí amaralé. asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. sálámà àwọn sheikh wa náà ni àtìgbọ́yìn pẹ̀lú ìyọ̀dọ́rọ̀ ọba ọ̀rọ̀ nípa. قيام رمضان أو صلاة التراويح رأسم نافلة رمضان هنا نيجي هنا ني أصلوا عفني يقوم بكلين pẹ̀lú ìyọ̀dọ̀ lọ. ṣéèkì wa àwọn kankan bẹ tí a tún fẹ́ kẹ́ bá wa yẹ̀. alhamdulilayi ti mẹ́nu lé ọ̀rọ̀ kíka kéwì mọ́mù díẹ̀ ṣùgbọ́n ẹ̀ tí fẹ́ lójú yóò ní ti kẹ́ bá fẹ́ lójú díẹ̀.

fún olókè ásámú jẹ́ jíjáde wọn tó nímọ́jẹ̀mú àbí onímọ́jẹ̀mú bó bá kàn sí wọn náà ní kó kálukú máa lọ ẹni tí ó sọ tí ó kún mọ́jú tí ó máa tí ó sì mọ́jú àbí ẹni máa ń pè tí ó mí kọ̀ èyí tí ó tọ́tì tí ó tún já nǹkan sára àbí gbogbo ẹ̀ sí ó wá sí àṣewò náà ni àbí atọ́tọ́ yẹ pé òdélẹ̀ kò dókè bóyá sọ́tún ẹ̀ka ló pè ní àbí kìnnìmí ní àwọn mini skẹ̀tì kẹ̀kẹ́ òun náà tó lọ láti gbé lọ mọ́sálásí bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bismillah. naam alhamdulillah wasalaatu wasalaam ala rasulillah wa ala alihi wa asahabihi wa mawala ama ba'd. adapa fún ọlọ́run allah subhanahu wa ta'ala àti ọlọ́run allah àti rẹ̀ kí sallallahu alayhi wa alihi wa sallama ìkẹ́ ọlọ́wọ́n bá ti gẹ́rẹ̀ ọmọ gbogbo àwọn aráàlú ànábì àti gbogbo àwọn sọ̀hábà ìjọba tó wà fi dáadáa tẹ̀lé orí fa wọn tí ó fi di ọjọ́ gbẹ̀dẹ̀ kẹyàmà. gẹ́gẹ́ bí ohun tó ní wọ́n ṣe pẹ̀lú kẹyàmù Ramadan èyí tí à ń bá lọ síwájú tẹ́lẹ̀ àrùkòyè tó ní wọ́n ṣe pẹ̀lú pé imam tí wọ́n bá wà ní àwájú báwo ni àwọn kẹrọ tí ọmọ kà àyà síbẹ̀ láwọn jó ní bọ̀ ọkàn níbi káàkà tó ń ká kàmọ́ díẹ̀ sí torí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni máa kọ̀m̀plé àwọn ìmáàmù jù lásìkò inú ìrun ásámù yìí. Hmm. a lè pé káka kẹ̀rọ àtúgùn níwọ̀nba tábà bá gbé nípa nínú sunnah nabi sallallahu alayhi wa alihi wa ni níbi ìkírun ásámù pàápàá jùlọ àwọn àrùn òru nínú ramadan. ìrun ramadan ni pàápàá jùlọ ìrun òru nínú ramadan ìrun tí ó ní wọn ṣe pẹ̀lú ìfarabalẹ̀ ni. a lè pé kọ́tí wọn ń pè wọ́n ti pé tàràwíhì ní àní yọmọ tó máa pé nǹkan tó yẹn jọ pé ìrún àkísìmí wọ́n bàbá pé bẹ́ẹ̀ nù ìlànà àwọn ẹni síwájú ni pé tí bá dín kíráka mẹ́rin wọ́n sẹ̀mí bá dín kíráka mẹ́rin wọ́n sẹ̀mí torí pé iṣẹ́ ńláńlá òun náà ní bẹ níbi ìrún yìí ìwà ṣe pẹ̀lú àwọn nǹkan yìí nìyí wọ́n bá dáfẹ́ ń pẹ́ tàràwíhì àyíkó yóò wá ní ìdí pé kí arikun ni hadisi Huzaifa radiyallahu ta'ala ni gbogbo wọn kẹrẹ pẹ̀lú anabi sallallahu alaihi wa sallam lórí dọkan àwọn pẹ̀lú anabi sallallahu alaihi wa sallam anabi bẹ̀rẹ̀ suratul Baqara lẹ́yìn bàtà níbi ka suratul Fatiha tán ẹni òun òkúta níbi láti ka aya ọgọ́rùn níbi suratul Baqara anabi òru kú rẹ anabi ka aya ọgọ́rùn anabi tó tẹ̀síwájú gbà lẹ́fà níbi ka aya ọgọ́rùn méjì yóò rúkú gbà wọn anabi tó ka aya ọgọ́rùn méjì anabi tó rúkú mọ́ anabi tó tẹ̀síwájú àwọn òdòkú rẹ ayípa níbi fẹ́ ka suratul Baqara tán níbi rákà yìí nìyẹn anabi sallallahu alayhi wa alihi wa sallama anabi tó ka suratul baqara tán anabi ọmọ tó rúkú àní lórí rákẹyọ kan sókèrè lẹ́yìn suratul fatiha suratul baqara lẹ́yìn gbẹ̀yìn àníwá tó bẹ̀rẹ̀ suratul nisa ẹ̀yìn máa tètè bí àwọn ojú kọjá pé kó tó máa rò pé bàtọ́nà bá ní ó tó yá nánu bá níbi tó bẹ̀rẹ̀ suratul nisa ọ̀nà nígbà tó ka suratul nisa látòkè délẹ̀ hmm. àníjọ́ tó rúkú bí àníjọ́ tó bẹ̀rẹ̀ suratu ali imran hmm. lórí rákẹyọ kan hmm. títí lóbi jẹ́ pé àwọn ní fàzọ̀nàmtó so avon ni pé wọ́n fi wá gbèrò èrò tí ò dáa wọ́n bẹ̀rẹ̀ pé kí ló tí ò dáa pé gbèrò wọ́n náà fi kún wọn jókòó torí pé kí wọ́n àní kánẹ́bí wà lórí ìgbó wọ́n fà náà bí lórí ìgbó wọn jókòó wọ́n kà pé èrò tí ò dáa ni àlejò hmm. ti máa sọ fún wa pé àfàtánù àwọn àtàlẹ́yìn ti gbé àdéjì tó gbọ́ háhùn hmm. tí màmú òní ti fa kéwúgùn níwọ̀n bá bí a kò tí ké two pages three pages àwọn màmú mi ti máa kéwúgùn sí pé àfàtánù àwọn àtàlẹ́yìn àmọ́ sọ ni àbí kékeré kan ní wọn fa níbi olókè irú ti máa kà níbi ìrún àní ìtàrọ̀wé níbi ìrún ásámú kìí báyìí pé lásìkò nìkan wá ké tó báwọn náà fi tí agbára ọba ká báwọn ṣùgbọ́n ká báyìí pé àgbìyànjú kárí pé àgbìyànjú báyìí wá tẹ̀júwe àwọn akéré àyẹ̀yàn Ramadan fẹ́ parí o afẹ́ ka alukur'ani tán láti fún ìrún ásámú wa bí àwọn ka jésù kọ̀ọ̀kan làwọn kà ní òru kọ̀ọ̀kan nǹkan àní jésù kọ̀ọ̀kan bíi tútù àdáfẹ́jì sílámù àkàmẹ́rẹ́kà yẹ kọ̀ọ̀kan yẹn hmm. nígbà tó rù yẹn ò pọ̀ jù fún tá a bá rí pé abálagbà ọ̀tá wà ń bẹ ara lágbára rẹ̀ pàápàá jùlọ ọ̀tá àjọ dọ̀ hmm. bẹ́ẹ̀ lápẹjù àwọn níbi àwọn àgbàlagbà kọ̀ọ̀kan bíi méjì mẹ́ta láàrin wa àwọn láǹfààní àti jòkó àgbègbè àwọn jòkó lórí iṣẹ́ àní hmm. àbí nǹkan míì hmm. ìjòkó lórí iṣẹ́ àbáwọn nǹkan míì ni yóò jẹ́ kó rọrùn fún àwọn láti kó lè bá wa kí tí òbí jẹ́ pé torí èèyàn ká èèyàn méjì òun láti wá ní rí ọ̀pọ̀lọpọ̀ tí a sì rí ọ̀nà àbáyọ fáwọn náà fún ìtàn sì gbàlódà pé àjọ kí náà ni náà tó rú àwọn nǹkan báyìí náà tó rú àwọn nǹkan lọ́tọ̀ ni bọ̀kọ́ hmm. jẹ́ pé bóyá àtàgbà mi ọ̀lọ́pọ̀lọpọ̀ àwọn mọ́sásọ́ jẹ́ tí ọ̀pá àwọn tí wọ́n lè kà á tara àwọn ọ̀fọ̀ àbọ̀ ńbẹ̀ tẹ́pá àwọn ọ̀dọ́sìn lápọ̀ ńbẹ̀ àti àwọn ọmọdé jẹ́pútọ̀ mọ́kàjú péjọ ọ̀kan náà lọ́wọ́ táwọn láti pé yín náà látún ló tún ṣe náà pé kò tó burú ṣùgbọ́n tábà tún lágbára àti tó ṣe jù bẹ́ẹ̀ lọ tó fi ń lóore fún ni o hmm. tó fi ń lóore fún wa ni. àyùbọ̀ bàtà wọn ṣe ni wọ́n mọ̀ ká bí arákàyọ̀kọ̀kan hmm. àwọn òun làwọn máa fi kàró jojúmọ́ òun náà nínú ìpínlẹ̀ yìí ká tó kà ní kámọ́ ní ìtẹ̀tún ojoojúmọ́ láwọn kàró àwọn náà agbèsè ẹlẹ́sẹ̀ ìdàgbàdà sọ́wọ́ bíríà torí pa àti fẹ́ sọ ọ́ di bí àkébíyá ìpìlẹ̀ kanu àwọn ọmọ kéèkéé tí bá bá báwọn tòwó kéèkéé bá a ṣe máa kinu tí o lè jẹ́ pé ẹ̀rí wà lórí ẹ̀ èyí òun ni oníjẹsí yẹn sọ́ra fún. ṣé o ní alamtara kífà. bẹ́ẹ̀ni ìgbé rúkà kíláà ti

tá a bá rí i pé àwọn ọ̀dọ́ ni àti àgbà tó lóun fún lálàáfíà dáadáa ah. ká ṣe kí ni ká súra kankan ká rí i pé bí kòránì kan a parí tá a bá rí i pé ah, àmúnùmọ́là ni o tàbí tó sí pé ìyẹn ń bẹ̀rẹ̀ pẹ̀lú wọn ni múdí àmọ̀ ta ni wọ́n bí ń kírun tẹ́lẹ̀ àlọ́gbà àjọ àwọn bí ń bọ̀ tẹ́lẹ̀ ọkọ̀ á gbé ọmọ ká péjì mẹ́ta lórí wákàtà fún wọn ah, ẹgbẹ́ yóò lágbára díẹ̀ yóò mọ̀ mú díẹ̀ díẹ̀ díẹ̀ kódà wọ́n yẹ pé bóyá péjì kan máa fi kí rákà méjì náà ìyẹn ọ̀rọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ yóò mọ̀ mọ́ èyí ò bẹ̀rẹ̀ ọkọ̀ pariwo náà ṣùgbọ́n yóò kọ́ máa sọ wá lákín máa sọ lójú kòkòrò gbọ́dọ̀ pé lásìkò àwọn sàábé tó bá rẹ̀ wọ́n gan wọ́n tún mú pọ̀ pọ̀ wọ́n tún fi tira. kó bàmọ́ ṣubú lórí wọn. kó bàmọ́ ṣubú ìbìtẹ̀ pé tẹ́ máa ń lu àlàáfíà yẹn dé. bọ́lọ̀ ìṣàn lára fẹ́ àlàáfíà yìí tẹ́lẹ̀ mi ò bá wá lò sí ibi tọ́lọ́hùn ibi tí òun lò náà lọ́pọ̀lọpọ̀ máa ń lò sí. ẹlòmíì ìjọba ń kébò sí pé bámu ti pẹ́ ju tẹ́ máa ká jọba kẹrọ tábà yìí wọ́n wà dúró nínú mọ́ṣáláṣí tí wọ́n rojọ́ wọ́n yìí wákàtí kan. lórí ìwé ìròyìn tó ń náà sí ìròyìn tó ń jọ ọlọ́kọ̀ bá àṣánà àwọn ìmáàmù náà wọ́n gbọ́dọ̀ mọ́ kíyèsí àwọn tó wà lẹ́yìn ẹ̀sìn tí ó yé pé tó wá jẹ́ sí pé tọ àwọn àgbàlagbà bíi pé wọn ò ju méjì mẹ́ta náà lọ tí ó bá sì sí àlàáfíà tó àbí tí wọ́n bá bẹ̀rẹ̀ pẹ̀lú dúdó tí dídó bá fẹ́ lágbára fẹ́ kí wọ́n jókòó lẹ̀ torí pé wọ́n fílà tẹ́lẹ̀ gan-an tí nǹkan kò ṣe yẹn lè kí ní wọ́n kàn gba ìdajì ládàá tó bẹ́ẹ̀ sì kan máa ṣe ń kọ́ yọ mm, gba ládàá tí ó kó tó wá jókòó tó wá dúpẹ́ ní ìgbọ́dọ̀ nítorí ẹ̀ ká gbìyànjú ọlọ́run bá kọ́ máa ọlọ́run fún wa ẹ̀mí náà ni o ẹ̀mí ni wàlá ẹ̀mí ọkàn ni ọkàn tó jẹ́ méjì ọkàn ẹlẹ́mí kákọ́ bá ṣe tálẹ́rù mi ní tọ́tọ̀ bá ti dá àrọ́ dà ọ̀kẹ́ ẹ̀mí àìníkan ṣe òun ní máa ń fa hmm. gbogbo ẹ̀ tí ẹ̀ máa fi ṣe bẹ́ẹ̀ ṣé Sheikh Abdulrazak Al-Badiri àbí ọmọ nígbà jẹ́ náà ṣe sọ̀rọ̀ nìkan wọ́n ní ẹsẹ̀ kan lónìí yóò sì dé gbogbo ohun táwọn òkè kò sí yọjọ kíkan ni àwọn ọdún pé ah ẹ pé ẹmí gègé ni rí ọmọ gègé gègé kíni. tọ́ka bá ti ṣe aróṣe yìí òun ká ní ọkàn ní ẹ̀mí rẹ̀ mm. látọ̀jú ọgbẹ́ tó ṣe wàhálà tó tọ̀ lọ nílùú kò sí bí àwọn láti mú aṣọ tó lọ yìí kódà yìí sì ń jẹ́ rẹ̀ sí mm. yóò dé lọ ó ti lọ àfẹ́bàtà lè ajẹ́rẹ̀ inṣàlá máa pẹ́ ẹ̀sọ́ dáwọn náà máa fọkàn sí pé yóò sì kákàgùn ni mm. torí pé ọ̀rọ̀ àdúgbò gbogbo alága ní agbára wa gbé mm. ṣùgbọ́n bóyá màmú wa wá sí ìhà dáadáa bá rẹ̀ ń tí mm. lọ́ha tó yẹ pé sùn wá nípa yíyan lè gbé kura lọ́wọ́ àbẹ́yìn lè gbé kura yẹn lọ́wọ́ báwọn bí nígbà pé èèyàn lè gbé kura lọ́wọ́ láti fi ṣètọ́ láti fi kí ìrun asámú bí àwọn kẹyàmù Ramadan yẹn àyàn láǹfààní àti lè gbé kura yẹn lọ́wọ́. àdùpẹ́ ní yàrá Aisha radiyallahu ta'ala anha wọ́n ní ọmọ ọ̀dọ̀ kan tí wọ́n ń pè ní Zakwan. òun máa jẹ ìmáàmù òun ní máa ṣe ìmáàmù fún yàrá Aisha ní mo wá ka alukurani rẹ̀ lánàá inú ẹ̀lmọ́sọ̀ àti tí o gbé kurani lọ́wọ́ láti máa fi láti máa fi kà ní. lábẹ́ bí iná ni àwọn míì lọ́sẹ̀ kí ló máa gbé kurani lọ́wọ́ ni wọ́n á máa yára gan torí pé wọ́n kó wò ni wọ́n wá ní sọ àwọn àkàmù tajwidi yìí ó kẹta máa kà lọ wúrúwúrúwúrúwúrúwúrú náà fi ká gbìyànjú àtàtì kàwọn ìmáàmù náà tó jẹ́ pé aha náà ni kéèkà jẹ́ pé dáhùn wo ni wọ́n ní nínú ẹ̀ náà ká farabalẹ̀ ká kà á kí o gba àwọn ará fi yanjú dáadáa lọ́rọ̀ átánimọ̀jọ wọ́dà kíkẹ́rọ àwa ni àní ẹ̀kọ́ kóbíyà ju dunu. yóò bí tàdá dóró yóò bí mọ̀lẹ́mú lọ sí tí ó sì bí dọ̀rọ̀ ọlọ́run ọba sínú ẹ̀mí wa tá a máa mọ kí ni tó máa tó wọ́n ń kà lọ yìí àti hmm. ìyá pé orúkọ kò dọ̀pọ̀ àmì náà nì. ìtafẹ́ kàyà gẹ̀dẹ̀ wọn ni hmm. wà òun ò fòkọ́sì. bó la ti fẹ́ kà tán bó la ti fẹ́ kà tán bó la ti fẹ́ kà tán bó la ti fẹ́ kà tán kọ́ ni a gbà lérò bó la ti kà á dáa òun lọ pàtàkì jù. àdìpọ̀ lọ́mọ bá wọn. lóòótọ́ àwọn sì lápá. lára àwọn tá a lọ. ẹni tí ń kà tẹ́ni tí ń gbọ́ ẹgbẹ́ àtọ́nà bó wùfà onílé yẹ̀bìlú wa kùn ayyukum ahsanu amala kọ̀tọ́ pé aksaru amalan hmm. talent tí ó sì kí ó dáa ni kí a tó bẹ́ẹ̀ tí ó sì kí ó pọ̀ jùlọ ìkí hmm. ó dáa òun kí a gbìyànjú bò ó ti dáa hmm. ọ̀tọ́ lọ́nà wa ni ó dáa tó bá tún wá pọ̀ díẹ̀ ayépa mọ̀ràn kan ẹ̀sà tí ó pọ̀ báwọn náà nínú àkẹ́bẹ́yà àníyàn tó jẹ́ imam wọn lè gbé Kùránì lọ́wọ́ nígbà tí ìhà ẹni tó ha díẹ̀ bẹ́ẹ̀ ọjà òun ló mọ́sánmọ́sán kì í mẹ̀gán òtí ìdùnnú dáadáa àtẹni tí ò ti hà náà ò gbé dání bẹ́ẹ̀ látọ̀jú wa ní orí ìta wa fi kún àní ẹni jẹ́ màá mi tó wà lẹ́yìn nígbà tí wọ́n bá gbé bẹ́ẹ̀ màmú nǹka tí wọ́n bá gbé dání nù màmú nǹka ẹjọ́ bí màmú tó ha sọ ẹjọ́ bí ẹjọ́ mọ́ nìyà àní ìhàbúrò rẹ̀ ni kódà nígbà ní èyí tí ẹ̀fọ́ kẹsí pọ̀ ní ṣe mistake ọdún ṣe mistake kan bẹ́ẹ̀ jáde ara ṣẹ̀yọ̀ kankan yóò fò kí ni change wá pẹ̀lú fáàtà àwọn nǹkan mẹ́kọ̀ọ́ kan ọgbà bí a káwọn kan wá gbé parí lọ́wọ́ lẹ́yìn ìdí ẹnìkan bí méjì kí ni wọ́n máa ṣe mistake o wọ́n lè máa correct ìmáàmù níbi rúurú yẹn náà pé burú yẹn kò ṣe tó burú bẹ́ẹ̀. ṣùgbọ́n àmọ́ ni wọ́n fẹ́ gbé mú ìkùrán lọ́wọ́ títí wọn fi ń ta bẹ́ẹ̀ bí màmú ṣe ń ké lọ àfi ń tẹ̀lé mọ́ bí wọ́n ṣe ń gbé náà pé eléyìí ò sí nínú àwọn tí wọ́n kà lè máa wo pé ní tí wọ́n bá ṣe mistake nìkan àwọn yóò lọ́dọ̀ àfọkàn lè máa gbé dání wọ́n tó gbé dání ayé pé tí wọ́n fi gba ta gbé dání láì lérí sìn yóò kó àwọn ayé ẹ̀ka bá ìran wa ó ṣe kí àní ìgbọ́n sáyà wá dáadáa kò ní jẹ́ lè dédé yàní ìwé bóyá wájú láwọn òun ni bóyá ibi tá a fẹ́ fọ́ọ̀kẹ́ láwọn òun ni kò ní jẹ́ kí yẹn ní òṣèré nígbà tí a bá ti gbé e síwájú àfihàn rò pé àtúntò gbọ́dọ̀ lọ́wọ́ náà ni àtúntò àwọn fẹ́ẹ́ tó bẹ̀rù rí àbí ànírísè kan àbí kejì fún tí ìmọ̀ ṣe àyọ̀mọ̀tò ọkà mi fásitì lẹ́yìn àbá fi gbé dání ayẹ́tẹ́rẹ́sì tí wọ́n yẹ àníyàn ọwọ́ ó jẹ́ ẹ̀mí ọ̀nìyàn àbítẹ́lẹ́ náà fáwọn yóò lè gbé dání ọkọ̀ mẹ́jẹ̀ kó gba ara wà ní mọ́ṣáláṣí láàmú wá di kùránì mọ́ yàrá láwọn pé. ṣégbà tí a bá ti ní ìmáàmù lè gbé dání tí mọ́mọ́ bá ṣe láti máa tún ṣe. a ní eh, ìgbà míì bẹ tó wájẹ pé bẹ́ẹ̀ máa mú bí a ti kẹ́ra rẹ̀ bá ti mọ̀ bá ti gbé dání àríkẹ́ bá ń mú ìrìn kò gbé dání ma. bọ̀ ìmáàmù tí a sọ pé alhamdulilah ọha sọ́nà fún ọha ṣùgbọ́n pé mísẹ́kì kan àdékejì gẹ́gẹ́ bí ìjọba nìyẹn tí èmi náà wà ń. ẹni tó wá kúrò ní. jẹ̀sán tó mọ̀ mm. lọ́kẹ́ ìmáàmù mm. yẹn tí ẹkùn tí wọn bá ti fẹ́ jábá ìwọ̀n màá yé mm. àyẹ̀fọ́ àníjẹ́ tí gbéra nínú àyẹ̀wò mm. ló ń jẹ́ pé láti alhamdulillah àti pé àwùjọ wa náà ti tún yàtọ̀ sí òrùn kẹyẹ ń sìn náà kó náà fi ní ká máa rí àwọn ọmọ kéékèèké àwọn shabab alhamdulillah tí kí har Qur'an yẹn ti ti ń tọ́ ń dọ̀la ẹ̀kọ́ ọ̀pọ̀lọpọ̀ mọ́sá ẹgbẹ́ jẹ́mọ́yá sí àwọn ìjọlọmọ kéwú nísìn ó kéwú já lọ ríyàn méjì mẹ́ta ìlò kí á sáàmù obìnrin ṣé ọmọ èkì ń gbàgbà ọmọ èkì tí a kùrá ní sọ ọmọ èkì náà lè ṣe ìmáàmù fún yàn ó ti ní èyí kẹ máa yọjú yẹn lẹ́nu àkókò papọ̀ mẹ́rin ó kí sáàmù fún yàn kó ṣe ìmáàmù. ayé pàtàkì àti nígbàdúró nígbà tó bá jẹ pé àwùjọ gẹ́gẹ́ bá ṣe mọ̀tẹ́lẹ̀ náà ni pé àní mm. àwọn ẹ̀yìn náà lákùnrin ọmọdé òun yóò tẹ̀ tó jẹ́ ọmọdé lóore lọ́wọ́ ìpínlẹ̀ ọmọdé náà ní ìpínlẹ̀ gẹ́ni tó kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ dàgbà tó ti bàlágà òun kọ́ bá wa tabaarẹ tó bàlágà tó ń ha kuran dada hmm. tabaarẹ ọmọ kékeré tó ń ha tọ́láṣẹ tó bàlágà wọn ni kọ́dà kí bóyá tẹ̀jú rẹ̀ bóyá ẹ̀fọ́ ti ọmọ tí ò ti bàlágà yẹn ó dúró dáadáa ju ti ẹ̀sìn ti dàgbà tó ti bàlágà tó ti dàgbà lọ hmm. ẹ̀sìn ti bàlágà ti dàgbà wọn láti síwájú hmm. káwọn yìí wọn dún lẹ́yìn nǹkan máa bá fẹsẹ̀ ṣe ìgbìmọ̀ tàbí ṣe tọ́lákùdé ẹ̀dẹ̀ka tó wájú tó máa fi kọ́ wọn ní àwọn ọ̀run tiwọn. lọ́kàwá sọ wípé ni wa àwọn náà pé tó wá jẹ́ bí òórùn náà bí oru ti ọ̀run ásámú náà pé alètì síwájú ẹgbẹ́ bí jẹ́ pé ìyẹn nípìlẹ̀ hmm. ìyẹn nípìlẹ̀ agbẹ́dọ̀ àníbi sọ̀rọ̀ láwọ̀ sọ̀lá nígbà tó náà sọ̀hábà àmàní ìgbàdá ní sọ̀rọ̀ pé ẹni tí ó jẹ́ ìmọ̀mù fáwọn yẹn aqra'uhum li kitabillah ẹni tí ọmọ kùránì kàdàdà ni àní àti ibi tó kọlọpọ̀ àwọn jùmùhúrù lọ náà ni pé ẹni tó bá máa kájì tó ha nínú wọn jùlọ lọ́tí nígbà míì àní ṣọ́kì òkè lọ fún mọ́ mọ́lì kíláwọn àwọn náà pé wọ́n sọ hmm. kẹrọ àdásán ni ẹni tó bá lágbọ́ yẹ́ẹ̀sì jù nínú wọn ni ọ̀rọ̀ tánibí lápèjú ọdún àwọn tó jẹ́ ọ̀ràn yẹn ń sìn àwọn hmm. arí pé àwọn kan lọ́kẹ́ gbàgbé lẹ́sìn dáadáa tó hmm. kéwú hmm. ṣùgbọ́n kíra àti àdéhíká àti ẹ̀kọ́ ha tó àwọn ọmọ kankan àwọn kan lẹ́kẹ́ ìkíra àwọn àti ara ṣùgbọ́n àwọn ní àwọn kan hapọ̀ lásán ni àtúnṣe àṣeyí tó jágbe lẹ́gbẹ̀ẹ́ yẹn sòun látàrí síwájú torí kó tó láti lọ́la bákí lọ́gbọ̀n gbà àwọn nǹkan ẹ̀kọ́ ọmọ ṣẹ lórí irun tí ó ní ibi fẹ́ kéwù ló ní ibi àgbélé ń bẹ̀ tó láti ẹ̀ńtọ́ ọjọ́ lágbèé òun láàmọ̀ tẹ̀síwájú ń bẹ̀ ṣùgbọ́n ní irú bí àwọn àyè tó yà kó bá jẹ́ pé ààrẹ tó hà tọ̀ àwọn ọmọ yẹn wàá pàjọ lọ tí ẹ bá ti lágbà agbáṣẹ́ ni wọ́n máa gbé kíkà wọn létí mọ́ pẹ́ẹ́fọ́n ká fi àwọn ọmọ kéèké wọn náà fẹ́ tíwájú àwọn kéèké báwọn wọn tó rìn lẹ́ni wọn lè kà á. Hmm. dáàtì wọn sọ ṣùgbọ́n bá àwọn kéèké tí wọ́n lè jẹ́ pé a lè ti sọ́jà ti jẹ́ ìmáàmù níbi irú àwọn asámúnà ọgbọ̀rọ̀ jẹ́ pé ọmọ tó ti wà mumayyiz àní bí ọmọ ọdún mẹ́jọ sókè hmm. àmútara bí ọmọ méje sùgbọ́n nígbà míì ní máa ń dìtẹ́jì lórí ọmọ sọ́ma hmm. ọmọ mi làwọn ọdún pọmọdún méje lóòótọ́ tó yẹ pé sì torí pé àlẹ́ ìkò yẹ wọ́n yẹ ọdún mẹ́rin <laughs> ọdún mẹ́rin ọdún márùn-ún ni ìlú ìkó tó pé sínú tòbí yìí ṣe eré adábẹ́ adé ọmọ ọdún mẹ́jọ ọdún mẹ́sàn-án lẹ́hàn hmm. ìdáwọn ni lẹ́yìn náà tí wọ́n ní kútó mọ̀mọ́ tí wọ́n ṣe náà pẹ̀lá ní ó tún jẹ́ pé ọmọ tí ẹ̀sẹ̀ tó dùn la hmm. ọjọ́ wọn ní láti kiri ó ti mú dẹ́sẹ̀ dáadáa. ọmọ ọdún méje bíi mẹ́rin pé yọ́tọ̀ gan-an kò ní tábà kò ní tábà kò ní tábà kò ní tábà kò ní tábà kò ní tábà kò ní tábà kò ní tábà kò ní tábà kò ní tábà àbíkọ́sọ̀ bọ́ síwájú láì ní lẹ́yìn pé ẹ̀rọ máa mú gbàrọ̀ òun kíra yìí lẹ́yìn ìṣòro wà nìkan àní mẹ́nìkan ló gbùdù sí tó bá rò kó ògùn ní fi dáadáa Hmm. bó lóun tó ń kó lórí ìdùkú bó forí kẹlẹ̀ oníṣẹ́lẹ̀ dá tó hmm. ayíkú tó láti gbé àwọn èèyàn kọlá àgbà gbọ́dọ̀ sọ pé ọmọ tó ṣe dùn náà hmm. tó sì mú jẹ́ sí tá a ti tún wá kọ́ ọ àníṣe tó gbẹ̀kọ́ pẹ̀lú kébò láṣẹ kírun pé tún bá àwọn nǹkan yìí nígbà tó tó bá tí àwọn nǹkan yìí bá pẹ́ sí ra báwọn nígbà tó rú ẹ̀ náà lè bọ́ síwájú kọjá ìmáàmù fún àwọn èèyàn nínú ọ̀rẹ́ nínú Ramadan pẹ̀lú orú àwọn ìrún asámú àtàwọn tó bá jọba wọn ó kù tó obìnrin ní àrùn ìṣẹ́jú méjì. tọ́ ẹni sọ̀rọ̀ sọ̀rọ̀ mọ́tò rẹ̀ àfẹ́yà ìfá nínú pẹ̀lú obìnrin lọ́pọ̀lọpọ̀ ẹgbẹ́ bí tí bá ń gbajúmọ̀ tẹ́lẹ̀ ìbá kẹ́bí aṣọ obìnrin kírun nínú máa ń lọ ládùn ní àbí kó kírun nínú mọ́sálásí àti nínú àwọn tó jẹ́ ọ̀run àwòrán yìí pàápàá jùlọ alẹ́ wọ́n sọ fún wa pé ìpìlẹ̀ náà ni pẹ́sọ́nà bá ní ọ̀rọ̀ ọ̀run káwọn obìnrin náà lọ mọ́sálásí lọ kí wá kí àbí tí ó sì àyẹ̀wò tó bá dé nílé kiri ada pẹ̀lú mọ́sálásí àwọn àmì àwọn àfàdé tó kó kí nílé òun dáa ju kọ lọ lọ gẹ́gẹ́ bí obìnrin lọ́pọ̀lọpọ̀ hmm. ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ní àmì ìfọwọ́ kó lọ mọ́ṣáláṣí ló lóore tó pé àní yóò jọ kíkọ ní ìmáàmù lẹ́yìn náà tó ní àwọn ìdánilẹ́kọ̀ọ́ míì àwọn àlùgbẹ́yẹ ẹ̀sìn náà tó lè wá nínú mọ́ṣáláṣí tó jáde pé kò ní wá nílé tó wá kó máa kí nílé pàápàá jùlọ lẹ́yìn tó yẹ pọ̀pọ̀lọpọ̀ wọn ò lè kí bí wọ́n ti máa kí nínú mọ́ṣáláṣí hmm. pẹ̀lú ìwọ̀n mi náà tó fi ń dá kí wọ́n wá mọ́ṣáláṣí láti wá kí ọ̀hún yóò kẹjọ pé ìlú mọ́sáṣí òbí láti lọ fi kí ọmọ mi àyìn ó láwọn mọ́jàmú tí ó dè é hmm. ó láwọn mọ́jàmú tó dẹjọ́ bá sí màgá ní ẹjọ́ bí ìpìlẹ̀ gbogbo òun náà ni pàápàá nígbà tó jẹ́ pé ìtọ́jẹ́ ìrìn ọ̀ràn yẹn ga kóbìnrin ó kí ilé ní fúnlọ́lá jùlọ ajẹ́ pé ìtọ́jẹ́ nẹ́fìlà náà kò kí ilé ní fúnlọ́lá jùlọ tọ́ba ti rí kí dáadáa hmm. ṣùgbọ́n ó wà lílọ àbí òde lọ ni ohun tí ọ̀rọ̀ kàn dá lórí àmọ́ kò lè lọ hmm. táwọn mọ́jàmọ́ tí ó lè mú obìnrin jáde bá pé sí láà náà kò tó bí o sàmì ìsapẹ́ lásẹ̀ wọn àná bí kò wọ jìlìbáàbù rẹ̀ látòkè délẹ̀ jìlìbáàbù rẹ̀ ní yudnina alayhinna min jalabibihin gẹ́gẹ́ bí àṣà ọlọ́mọ Allah subhanahu wa ta'ala hmm. àti èyí tó bò láti ọkọ̀ fáwọn orí rẹ̀ yányá délẹ̀ hmm. ìgbà mí bẹ ayé bí àwọn tí ẹ̀kọ́ mẹsàn síwájú òun lápẹjú bẹyà tí ọkàn lọ fẹ pé àti ṣòkòtò àbí àti òró àti mínísítẹjọ wọ òní kódà kíyàn ó kírun nílé fún rẹ tẹ́lẹ̀ gan kó hmm. kínú lé rẹ ara rẹ kò ní ọrùn kó tóbi náà bá kírun aṣọ tí ó wọ̀rọ̀ ọgbọ̀rọ̀ gbogbo ara yányá lẹ́yìn ojú àti ọ̀rọ̀ wọn tó bá wà níbi tí ẹnìkẹ́kọ̀ọ́ ní ti máa rí yẹn tí ó bá yìí máa bójú tẹ̀tẹ̀lẹ̀ náà hmm. wọ̀sùgbọ́n kíláàsì ọwá kírun ọwọ́ rẹ̀ wá hàn ìgbọ́n àbí yọlẹ̀ àbọ̀ yọlẹ̀ hmm. àbí ojúgun yọlẹ̀ kódẹ̀ kẹsẹ̀ yọlẹ̀ inú àwọn nǹkan tó burú ni pé pòlòbí ọ̀pọ̀lọpọ̀ obìnrin nìsí ni wọ́n kírun pẹ̀lú tí gbogbo ara wọn máa hàn hmm. eléyìí wọn láti máa ṣe eré kọjá àwọn ọ̀ràn yàn ìkanu pa àwọn olùmọ̀ ni pé ojúgun yẹlẹ̀ ọwọ́ yẹlẹ̀ ọrùn yẹlẹ̀ ògùnmọ̀ ní ọ̀nà mọ̀ni. ọ̀yà orí yìí tẹ́ sọ yìí àti pé náà rẹ̀ ta wà yìí pé àwẹ̀ máa ń bí ìpáyọ̀ ọlọ́run bá sí yẹn lọ́kàn bí alátàrí eléyìí náà àwọn obìnrin ó lè ìbẹ̀rù ọlọ́run bọ́ wọ́pọ̀ lọ́kàn tó ọ̀jẹ̀lẹ̀ ti lọ rẹ́ jáàbù tí wọ́n fi kírun bó tí ilé wọ́ jáde ṣe bọ́ọ̀lù wọn fi kírun táwọn ọmọ ní jáàbù tó ọmọ sí kírun tí ó balẹ̀ dáadáa ojú rẹ̀ àtọwọ́ nìkan ní ọ̀rọ̀ kò tún bó sí ọlọ́ọ̀bà àpàdà ọlọ́pàá tó fẹ́ jáde ìpìkẹ́lẹ́ láti máa ń bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ sísun ọ̀run ìpèsè káàkiri ṣùgbọ́n ìrún ah, ọlọ́run yóò gbà àrùn tí yóò bá yọ lẹ́ o tí ara bìkan bá yọ lẹ́ o lẹ́yìn ojú àtàtẹ́lẹwọ́ tí wọ́n sọ ẹnu ìṣẹ́jú mélòó tó kù ká fàyè lẹ̀ fún ìbéèrè láti ojú òpó zero seven zero three one five zero one two five six zero seven zero thirty one fifty twelve fifty six. Hello. Aleykum salaam. Alhamdulilayi bàtà. Amina. Ọmọ àti ọmọ ẹlẹ́kẹ́ láti kàkàjì. Ẹ lọ sọ. Kí ni bẹ́ẹ̀ yìí? Àní kí ni bẹ́ẹ̀ yìí? Ẹyí? Náà. Wọ́n ń bèrè lẹ́nu jẹ́. Tókè. Ọ̀yà. À ń gbọ́ bẹ́ẹ̀ yìí. Àpò ní. Nǹkan ẹgbẹ́ fún ìbéèrè ní kí n dá. Àrọ́ àrọ́ àrọ́ Ṣẹ́wọ̀n. Àrẹ ti bẹ̀rẹ̀ yìí. Ìjọba ní ìbéèrè kan àbí kejì bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ni. Hello. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Orúkọ mi ni Ismail Tafuri. Ẹ̀rọ sọ. Láti ṣe gbígbé láti Abuja. Ẹ̀rọ sọ. Ibi rere. Ẹ̀kú ẹ̀kú ètò. Ọ̀nà. Àná òní jíra báyìí ní ìdàrú. Àmín lánàá wa mọ̀ọ́mọ́ wa jọ lọ. wọ́n ní kíndé náà ní ìjẹ́lá kún lọ́wọ́ fáyà. a gba ìpè kan sí pé torásìkò ti lọ zero seven zero three one five zero one two five six. hello. hello. hello. That's okay, yes, sir ibi tọ́lọ̀ ní àádìbádé ni a dúpẹ́ fún àwọn ṣíkọwà àbdọ̀ráfì àmìdọ̀lá ọlọ́nkọba ṣe ní sọ̀rọ̀ inṣàlá títí di ọ̀la tí a tún máa pàdé lérí ètò yìí náà dédé agogo méjìlá sí méjìlá rọ̀ mi àti ṣíkọwà àbdọ̀ráfì àmìdọ̀lá à ń dágbére fún wa pé subhanakallah wa bihamdik ashhadu an la ilaha illa ant أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته الإسلام على خمس خمسة أركان في سين صوم وصلاة وزكاة حج والشهادتين شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله إقامة الصلاة إيتاء الزكاة وصوم رمضان وحج البيت من استطاع إليه سبيلا شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله لا أعبد في الكون إلا الله ورسولي للبشر هدى الإسلام على خمس خمسة أركان ممسكين صوم وصلاة وزكاة حج